إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí àánú rẹ̀ pọ̀ tí ìdẹ̀ra rẹ̀ ti pọ̀ lórí wa. ọlọ́run ọba náà ni ọba tí ó ṣe dáadáa lé wa lórí olódá wa olótọ́ wa olóore wa òun ní ọ̀pá wa òun ní oṣù jí wa dìde gbogbo ètò ìgbésí ayé wa àti tọrọ wa sí kàkà tó pamọ́ sí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá bẹ́ẹ̀ ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó pàṣẹ ìjọsìn òun ló sì lẹ́tọ̀ọ́ sí ìjọsìn tó yẹ ká ṣe fún un títí ẹni tí ń sin lọ́hùn kò lékún kankan nínú ìjọ náà ọba rẹ̀ àìsìn ẹni tí ó ti sìn kò dín kankan kù nínú ìjọ sìn nínú ìjọ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá rẹ̀ sí oúnjẹ. ìkẹ́ ọlọ́wọ́n ọba tó kọ́ àti ìkẹ́ rẹ̀. gbogbo ọba ẹni tí ọlọ́wọ́n ọba ẹni tí ọlá fi iṣẹ́ ìgbẹ̀yìn rán anabi wa ti jẹ́ ahmad kí ọlọ́wọ́n ọba kó bá wa kẹ́ dáadáa fi ẹ̀sìn òtítọ́ ẹ̀sìn àti ìlànà òfin tọ́lá gaara fi rán òjíṣẹ́ pé ó sàlàyé gbogbo àfikún orí bóun tọ́ka ni ó mà síbẹ̀. ètò lórí jù tọ́jà nínú tí ń bẹ láyé tó yẹ ká ṣe òun náà ní kéyìn òsìn ọlọ́wọ́n bá dáadáa ó tọ́ka wá síbẹ̀ ká mọ ọlọ́dọ́ kan ṣoṣo nínú ìjọsìn. gbogbo tí ń jẹ má burú òun lọ́wọ́ wa ní sọ̀rọ̀ kó níbẹ̀ kò sì sí nǹkan tí yọ jẹ́ ń tó láburú tọ́wọ́ á tóbi táburú rẹ̀ gòkè tó gbodò tọ́jà gẹ́gẹ́ bí ìmọ̀rọ̀kú pẹ̀lú ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ. anabi sallallahu alayhi wa sallam ó ti wá wá ní sọ́ra kó níbi ìmọ̀rọ̀kú pẹ̀lú ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ. ọlọ́wọ́n bá wa kẹ́ anabi sallallahu àtàwọn ará rẹ̀ bá wa kẹ́ àwọn sàhábà rẹ̀ bákan náà gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa títí òfin dọjọ́ ẹ̀sán ọlọ́run dákun bá ní kẹ́ gbogbo wọn. àtúnbẹ̀ Allah kó sèmi àtẹnìkọ̀ọ̀kan wa díkan nínú àwọn tó ti pé ọ̀tẹ̀lé ìlànà wọn pẹ̀lú dáadáa ọlọ́nkọ́ wa ti wálẹ̀ tó ti pé ọ̀yọ́ ló sì pẹ̀lú wọn. ní òní tí ti ọjọ́ al-ahad ẹlẹ́ẹ̀kọ́kàndínní ọgbọ̀n nínú oṣù muharram ní fourteen forty one hijira nabi sallallahu alayhi wa sallam. ní ìtẹ̀síwájú nínú ad-darsul ìdánilẹ́kọ̀ọ́ sọ̀tẹ̀ wa tí a máa ń tẹ́ mọ́sílù náwà ní agbègbè àtẹ́yìn sẹ́yìn ètò ti pé ní ìjẹjọ akàfọ́ nínú tíra Bulughul Maram min adillatil ahkam gẹ́gẹ́ bí ṣe wa tíra náà láti tẹ̀síwájú nínú rẹ̀ lónìí insha allah subhanahu wa ta'ala ibi tí a ti gbé ọ̀rọ̀ wa lónìí ní kìtàbù jihad tí a ń bá bọ̀ wá òun náà ni hadithi ẹlẹ́ẹ̀kejì dín ní ọgbọ̀n ní kitabu al-jihad tó sì jẹ́ hadithi márùnléní ẹgbẹ̀fà one thousand hadith àti two oh five. هنا حديث الصخر حديث صف أما عيلة يأتي إبنياتي إن شاء الله تعالى سوكاغو حديثنا وعن صاحب الجن عند رضي بن عينة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إن القوم إذا أسلموا أشركوا دماءهم وأموالهم أخرجه أبو داود وجابر والحقوق حديث ولد الأصخ بالصاد المهملة صاد في الضمالوري فخاء لين أن خاتلي طال مالوري المعجمة خاي أجا ساكنة أو سكون فرا نين أن تلي gbogbo bí wọn ti máa ń júwe nítorí gbólókórúkọ wọn ti kọ́ ló ń kọ́ ọ nínú ni ẹlòmíì lè fẹ́ pé sọ́ọ̀kì fẹ́ pé sọ́ọ̀kì sọ́ọ̀kì ni ó gbé bíi pé kọ́ọ̀kù ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì lè fẹ́ pé alikọ́yì tí ó ní alikẹ́yì ẹlòmíì lè gbé káàpù náà ṣùgbọ́n kọ́ mọ́ba àrùjú ó jẹ́ kí wọ́n sọ fún wa pé sọ́ọ̀dù tó jẹ́ mọ̀ mọ́là sọ́ọ̀dù tí ọlọ́mọ lórí fàkọ́ ohun ọ̀jẹ̀mà lẹ́yìn náà ni kọ́ọ̀tù ọlọ́mọ lórí pàrọ́ nínú ọ̀rọ̀ wọ́n tún wá sọ pé họ yẹn sàkínà ọgbà sọ̀kọ́ nígbè sọ sọ sọ oníjẹ sọ́ha sọ́kọ́ tàbí sọ́kì sọ sọ so. بنى العيلة بنى العيلة بالعين المهملة pẹ̀lú àyìn tó náà tí ò lọ́mọ lórí wọ̀sùnkún ni mùsànà ti tàdíyà èyí tó gbọmọ méjì nísàlẹ̀ wọn bá sùkún tàmù síyà. yọkọ yọkọ ọlọ ibùdó abilẹ ayila àwọn kan sọ ma pé ọmọ abilẹ ayila ni yọkọ ìta kàtẹlẹ ni ibùdó ayila àwọn kan ní ibùdó abil ayila ọmọ bàbá ayila. ìdádòwò fi ahli Kúfà nínú àwọn ará kúfà òní wọn ká wọn sí. wà hadithuhu indahum hadithi rẹ̀ sì ní lọ́pọ̀lọpọ̀ ọwọ́ alásọ̀dọ̀ àwọn ará kúfà náà lọ́pọ̀lọpọ̀. روى عنه عثمان بن أبي حازم أنا أطلب على دوره هنا عثمان ọmọ àbí hàzì wọn gba ẹgbẹ́ wa lọ́dọ̀ sọ ọmọ àyìnlá. wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí àtọwọ́ ọmọ rẹ̀ ẹ̀gbọ́n tó ń gbà wáyé ananabi ya sallallahu alayhi wa sallam kọ́ọ̀lù dáadáa ju òjijì ọlọ́run anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé ìdàlùkọ́ ọmọ ìdá asilamu dádájọ àwọn ikọ̀ kan àwọn ìjọ kan àwọn èèyàn kan àwọn ìlú kan àwọn ìletò kan ìdá àsìlámù tí wọ́n bá ti gba ìsìlámù wọ́n gba ìsìlámù ahrazu dima'ahum wa amwalahum wọ́n ti ṣọ́ ẹ̀jẹ̀ ara wọn wọ́n sì fi ṣọ́ dúkìá wọn ìsìláàmù tí wọ́n bá yẹn kò ní já lè bá wọn jà níjà tó lè ta ẹ̀jẹ̀ ní kíní kejì wá sílẹ̀ kò sì ní jẹ́ kí dúkìá àwọn olè ṣe kíní o kó dẹ̀ sọ fún wa láti gbà pẹ̀lú sábàbí kíní ìsìláàmù wọn tí wọ́n gbà tọ́ba jẹ́ pé àwọn táwọn kọ́ afẹ́ bá jà wọ́n ni. yẹn pé wọ́n jẹ́ aláìgbàgbọ́ akhrajahu abu dawud abu dawud náà mú hadith náà jáde warijaluhu wattaqun àwọn tí wọ́n ti jẹ́ àwọn tó gba hadith wa wọn lọ́kàn balẹ̀ sí wọn. wa fi ma'nahu alhadith almuttafaq alayhi nínú tumaru hadith yìí òun náà ni hadith sọ́wọ́n bukhari àti muslim ibi anabi sallallahu alayhi wa sallam sọ nínú ẹgbàá wa ètò ìsìnkú wa látọ̀dọ̀ bin Abbas radiyallahu ta'ala anhuma pé alẹ́sùn sọ́lá sọ pé omi tó ẹnu ọkọ̀ àtìlá náà wọ́n pa mí láṣẹ láti máa bá àwọn èèyàn jà lórí àgbàgbọ́ wọn ìkí lórí tẹ̀ mọ́kọ́ lọ́n lọ́dá sámọ́ méjèèjì tí ó gbogbo sí kò sí lu kò sí fàyà kò sí jáde wá lórí ẹsì gbàgbọ́ lọ́wọ́ ọba lọ́dá ilẹ̀ àtòrò àti ikú rẹ̀ àtẹ̀kùn rẹ̀ gbogbo àwọn ìràwọ̀ tí bẹnu sámà gbogbo ẹ̀dá pátá ìbílẹ̀ gbà fún ọlọ́wọ́n ba lọ́dà bá a ti ń béèrè pé sẹ́nìkan fún ọlọ́wọ́n ba lọ́wọ́ lẹ́gbàá pé ẹnìkan kò fún ọlọ́wọ́n ba lọ́wọ́ jẹ́ gbogbo sẹ́tọ́ lọ́wọ́ bá ṣe yìí bó ṣe dẹ́yìn náà tó da yín ní ìdẹ́dà tó gúnrégé yìí ǹjẹ́ ó tún wá yẹ kí ẹ tún máa sin ẹlòmíì sọ yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ọba ọ̀kan tó sẹ́gbà kó ló ṣe gbogbo nǹkan wọ̀nyí. a ó yẹ ọ̀yẹ́ kẹ́ máa sin kẹ́mí ìtọ́yàtọ̀ sí ọlọ́wọ́n bá ti ọ̀la àríkà jùlọ. nígbà táàlì jẹ́nà tèmi tí ó sì ní ti ń lọ́wọ́ tí ti ń nù ní tèmi lọ́wọ́ táàfì máa lérò yìí pé àlìjẹ́nà yẹn ọ̀fẹ́ ó jẹ́kẹ́lẹ́ bọ́ máa sẹ́gbẹ́ lọ ìwòlè àlìjẹ́nà jẹ́ ó lè gbà yín fún ọ kàlà àlìjẹ́nà gba gbogbo èèyàn ọgbà gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n ọba àlìjáná yẹn arúgbó wa ti sábà wá tó wọlé náà ìbú rẹ ìbú àlìjáná ọ̀fẹ́ ní fẹ́ sọ́mà tilẹ̀ tọ́ba jó òru rẹ̀ kọ́ nígbà tí búrẹ́dì rí báyẹn lẹ́sìn wa ń kọ́ wò láti fẹ́ kó pé ó sì rí tá a sì mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìṣe o ìmọ̀ ń kò ju ìbú lọ. àlìjáná nígbà tí tẹnìkan ò ní tẹnìkan lọ́wọ́ ìlọ́nfà tó fi jẹ́ pé a máa pera wa síbi pé ẹja ṣe kábìlì rí ẹ lè rí ilé awo ilé awo yọọ máa wá bó wo ṣe ju ẹnì kejì ẹ lọ ni ọjọ́ àbúrò wa sọ pé wọn náà tó fẹ́ níwà níbi kan o tó fẹ́ wọnú ayé dùn ún lọ tó tó aláṣẹ ló dùn ún lọ bí ìgbà níbi kan sálí mùsùlùmí ò rí bẹ́ẹ̀ àlìjẹ́ náà sáré yẹn kò sẹ́ni tí ọgbà nù wá tàbá ti jọ padà olóríire ènìyàn ẹni tó sì máa tàmọ́ abẹ́ fún yàn. anabi sallallahu alaihi wasallam ni wọ́n pa abilá tẹ̀kí báwọn yẹn jà hatta yashhadu aw hatta yaqulu la ilaha illallah títí wọ́n fi jẹ́rìí nínú ẹ̀bá mi títí wọ́n fi sọ gbólóhùn la ilaha illallah pé kò sí ẹnìkan tí ìjọba tó dúró dúró àbí Allah subhanahu wa náà ni tó ń gbé ẹni kíní kejì wá sí tó ń gbé gbogbo ayé sí ìgbé ká mójútó kalimatu sawa qul ya ahlal kitabi ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illa Allah wa la nushrika bihi shay'a sọgbẹ́ yẹn ahlul kitab ẹ̀yin jù àti ẹ̀yin kristian tọ́lọ̀ ti fún tíra síwájú ẹ máa bọ̀ wá síbi gbólóhùn kan tó ṣe pé dọ́gba dọ́gba déédéé lọ́jẹ́ láàrin wa o gbólóhùn náà ni pé allah na'budu illa allah a gbọ́dọ̀ sí nǹkan ní lọ́yà tó fi allah subhanahu wa ta'ala torí pé àwọn ìyàwó àwọn sọ pé ọ̀zẹ́rù ní bùnú lọ wọ́n ní ọ̀zẹ́yìí wọn lọ́mọ ọlọ́run ni táwọn lè pè ní wòlíì ezra ẹ̀kọ̀wé ẹ̀kọ̀wé bákan náà àwọn nasọrọ àwọn kan fẹẹ pàṣẹ ìbùdó lọ wọn ní anabi ẹyìn sàlẹ ìṣẹlẹ wọn lọ mọ Ọlọ́run ọba ni. dáríkà kọ́ọ̀lù hùwẹ́ àbúwá yìí àwọn kan fẹnu sọsọkúsọ lásán ọ̀rọ̀ wọn lásán nìyẹn kì í sọ̀rọ̀ ọ̀tọ̀ Ọlọ́run ọba ìrètí ọlá kó láwọn yẹn lọ ìlú náà. nàám. ọlọ́run ọba ìlú kí ọlá ní yorùbá ìhùn náà kọ́ọ̀lù ẹ̀lẹ́dínlẹ̀ kẹfàrú min qablu ọ̀rọ̀ wọn yẹn wọ́n fi ń jọ ọ̀rọ̀ àwọn aláìgbàgbọ́ tó ti wá síwájú wọn ọ̀rọ̀ àwọn aláìgbàgbọ́ nìyẹn nígbà tọ́lọ́ ti fẹ́ yín ní tíra ó yẹ kẹ́ ẹ wo tíra tọ́lọ́ fún yín kẹ́ ẹ wá padà síbi ká sí lọ́wọ́ ọba tí gbogbo ọjọ́ sí lọ́wọ́ ká gbà pé ẹyin sábọ́n Mariam kò lè jẹ́ olúwa láíláí kò sì lè jẹ́ olùgbàlà kankan bí kò sí pé ẹrú kan nínú ẹrú ọlọ́wọ́n ọba ilẹ̀ kan lánàá náà jẹ́ tọ́kálá tọ́lọ́ bá rí báyìí ká padà síbi gbólóhùn tó ti kọjá déédéé láàrin wa ó náà ní bá wọ́lá ìjẹ́kẹ́ta bá àgbẹ̀ náà bá wọ́n dá àrùbá àmì ìdílá àtẹnìkan kan sì gbọ́dọ̀ mú ẹnìkankan ní ọlọ́run ní tó tún ọjọ́ sí fún lẹ́yìn ọlọ́run. báyìí ń ta wá lọ tá a bá pè yí tẹ́ ẹ̀ gbọ́ tẹ́ ẹ tún gbọ́ báyìí náà tẹ́ ẹ kọ́ tẹ́ ẹ lẹ́gbà. ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní kíni fọ̀kóòlù ṣèhádó bí anna mùsùlùmù ẹ̀ yà máa sọ pé tó ẹ jẹ́rìí bá wa pé tó àwa gbà sílámù ti wá ọ ẹ̀ẹ́dẹ́kùn bẹ́ẹ̀ níbi tí ò lápá tí ò lórí tí ò lẹ́sẹ̀ tí ò lẹ́mú tó sì kú kálukú yìí sí i wọ́n ní máa báwọn yàjà títí wọ́n sọ gbólóhùn la ilaha illallah ẹ̀dá kọlu ha tí wọ́n bá ti sọ ahọ́rọ̀zọ́ ni máa ahọ́ wà fọ́ àlàbọ̀ gbogbo wọn dúkìá wọn ti sọ bákan náà ẹ̀jẹ̀ wọn wọn ti sọ ẹ̀jẹ̀ wọn ti sọ gbogbo dúkìá wọn. a rí i pé àwọn àhàdìsì ohun túmọ̀ lórí wípé nígbà tí yẹn bá fẹ́ sílá tọ́wọ́ pé nínú àwọn tá a ti sọ pé ẹ̀jẹ̀ àgbẹ̀ òrùjà pẹ́ta lẹ́bàálẹ̀ ní sẹ́sìn ẹ̀jẹ̀ àjọ wò nọ́bà lọ pàṣẹ ṣe ni ẹ̀jẹ̀ wọn ti di wọ̀ bákan náà dúkìá wọn ti kíni o ó tún di wọ̀ nínú hadithi dalilu bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ àlá ànàmọ́ ní asílámù mi ní kúfà ẹ̀ńtọ́ bá gba ìsìlámù nínú àkèbèrè ẹ̀ńtọ́ bá gba ìsìlámù nínú àkèbèrè ṣàwọn máa dámọ̀ máa lò dúkìá rẹ ti ẹ̀jẹ̀ rẹ ti di ìwọ láti bájà o láti tàsí rẹ náà ni dúkìá rẹ di ìwọ. èyí tá à ń sọ yìí a rí pé ibi tí ìjọba ẹ̀sìn bá ti rinlẹ̀ sí alẹ́ aláṣẹ mùsùlùmí tí wọ́n pàṣẹ gbogbo yàtọ̀ fún báyà ni o. èyí ti rú sí ṣẹlẹ̀ ní sẹ́yìn òpin ẹ̀ tòtẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní sẹ́yìn ṣé kìnnìkan ní sẹ́yìn kankan rárá o lọ́dọ̀ kankan tó ní ọlọ́bẹ́ ní kankan jáde tàbí kò sẹ́ni kankan tó ta rárá rárá pèsè Islam sọ ni níbi tí òfin ẹ̀sìn tó ti rinlẹ̀ gẹ́gẹ́ bá a ti máa sọ ní ọ̀rọ̀ wa níbi tí sámántí ẹ̀sìn ti kí ni o tó ti dunlẹ̀ dáadáa sábà tẹ̀sí ní àti àtìpàtẹ bẹ́ẹ̀ nígbà tí ààyè bẹ́ẹ̀ bá yọ. kí ètè pé ẹ èèyàn kan lọ dá wàhálà lẹ́kùn rárá ńlá wọn ò ní kẹ́nìkan kan dá wà lálẹ́ wọn ò ní kẹ́nìkan kan dá wà lálẹ́ kì í ṣe ṣe bí àwọn tí wọ́n jẹ́ agbésùnà bíi ní òkè ọjà tí wọ́n ti ṣe yẹn rárá o ṣẹlẹ islam ọ̀tọ̀ ọmọ pé kọ́lọ́ máa pa kúkú kọ́ máa pa gígùn wọ́n máa dájọ́ lórí ẹ̀ sọ́jà mùsùlùmí àtẹ̀sí èsì mùsùlùmí pẹ̀lú pípa àti ṣe àti ṣe ní sùdà rárá ní ẹ̀kọ́ ní tàǹtọ̀ níbi tí aláṣẹ mùsùlùmí ti wà táǹfà pé òun lè ṣe ó ṣẹlẹ̀ láàárín wa àtàwọn tí wọ́n ṣe tẹ́ntì èsì mùsùlùmí bá gba islam ẹ̀jẹ̀ rẹ̀ dé wọ̀ bákan náà dúkìá rẹ̀ dé wọ̀. walil ulama'i tafsilun fi dhalik àlàyé wa bẹ̀lẹ̀ kúrẹ́ rẹ̀ táwọn olùmọ̀ọ́sẹ̀ lágbègbè qalu wọn sọ ìgbà wọn sọ ìgbà man aslama taw'an min duni qitalin ẹni yóò sọ bá ti gba islam ní rọwọ́rọ́sẹ̀ láì sí pé gbàdíjà dé lótó gba islam wọn ní ẹgbà islam wọn rántẹwà ẹgbà islam wọn ráwọn tí wọn pè wọn síbẹ̀ sí àwọn ènìyàn lọ tán wọn bá ń wò pé a kò sí ẹgbẹ́ yìí ọgbà islam yìí ọgbà islam ní rọwọrọsẹ ní ìlú pẹdọ ló ti gba islam láì ti gbéjáde ìlú ẹni bẹ́ẹ̀ wọn ní irú wọn ẹ̀tọ́ bá tẹ́lẹ̀ síbẹ̀ o málàkà máa lẹwọ wàhálà yóò ní dúkìá ara rẹ̀ ilẹ̀ rẹ̀ tọ́ba ní náà náà lónìí. wọ́dánìkà ka arúgbìlì yaman gẹ́gẹ́ bí orílẹ̀ yaman. wẹ̀yìn asilamu bájẹ̀lì kìtàlì sẹ́gbẹ́lẹ́yìn ìgbà tíjà tẹ̀lé tán wọ́n tó ṣe kí ni o wọ́n tó gba islam. wàlí islam ọ̀dẹ̀ asọ̀mọ̀dìmá àbọ̀ dáadáa ti islam ó ti sọ ẹ̀jẹ̀ wọn torí pé tí islam ọba sọ ẹ̀jẹ̀ wọn ni kí lábọ̀rọ̀ sọ wípé tọ́wá yín pé lẹ́yìn islam wọn tún gba àbí lẹ́yìn ìjà ni wọ́n gba islam sókù lọ́gbà islam á ní pé bàtí islam sọ ẹ̀jẹ̀ wọn tí wọ́n kú wọn lẹ́rú ni wọ́n ti kíni o tó di pé ó lè ronú fún gba islam ó túmọ̀ pé islam ti ṣe kíni o ó ti sọ ẹ̀jẹ̀ rẹ̀ náà tẹ́lẹ̀ islam ọ̀dẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ tọ́ wàá máa amúhálà hàn ṣùgbọ́n àwọn dúkìá wọn falimankol bọ́dímátón dúkìá wọn ọrọ̀ lọ́jẹ́ dúkìá wọn ọrọ̀ òun náà lọ́jẹ́ wọ́n bá ìròyìn máa ń kó ìfẹ́ ìwò ni. àwọn dúkìá wọn yìí méjì ló lè pín sí. gbogbo àmọ́ yìí pé láàrin ká sọ pé bọ́ ní ìmà àti pé ikú ìyàtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ ti sàlàyé ọ̀rọ̀ pé kù yẹn nínú sọ́rọ́tù alḥash má afa allah àti wà má afa allah. àwọn ọ̀tá wọ́n rí pé mùsùlùmí bọ̀ wá wọ́n sì rí pé á. Ah, a sì ti jọ sọpá àjọjà yìí náà ni o a báwọn ènìyàn ṣe ń bọ̀ yìí téèyàn fi dúró dé wọn ìyá jẹ tíríba ogun sí yàn lára èyí ọjí àpò pọ́npọ́n méje tẹ́mi ọba lọ tẹ́mi ọba lọ sí èyí ó kó sọ́wọ́ èyí ó kó sọ́wọ́ èyí ó dẹrú wọ́n tún kó dúkẹ́ yẹn lọ àtẹrú àtẹrú àwọn náà ṣe kí ni ojú wọn ní ẹ wò ó kàkà tí màmí dúró tọ́wọ́ fi tẹ̀mí bóyá wọ́n pa mí ni tàbí máa tẹ ẹ̀dẹ́rú tẹ́rù mi ní oṣù dẹrù fún wọn tọ́ ẹ̀mí ọlọ́run yọ òdìlé làwọn ọ̀tá bá fẹsẹ̀ fẹ wọ́n bá da gbogbo dúkìá wọn lẹ̀ ní tí wọ́n dà kalẹ̀ yìí ní àlùfáà yìí ìtẹ́yìn pé ní ìfà àbẹ́ ẹ̀kọ́ ni àbí kí lẹ fi ọlọ́run ní jẹ́ kí ìran yorùbá kọ́ ya aláìmoore tẹ́lẹ̀ báyìí sẹ́nìkan máa sọ pé ìtẹ̀sí kan ní kinní kan ẹ̀jẹ̀ àbáláyé aláàjọ dáa kéèyàn lọ ronú dáadáa kó sì gbọ́n àá táwọn èdè lárúbáwá tẹ tẹ lónú èdè yìí báyìí ẹ tọ́pọ̀ jàǹtí rere tẹ lò. èèbó kan èèbó ọyá èdè lárúbáwá lò àti kọ́ọ̀pù ní èdè lárúbáwá àlùkò ọlọ́run ti ti sọ wọ́n àtúwà àbẹ́ àsọ pé àwọn ni wọ́n <laughs> ọlọ́run lọ́sà sọ ní alukur'an al-karim wọ́n àtúwà bẹ́ẹ̀ mọ̀ àbí wọ́n sì ní kọ́ tabarakallah sẹ́nìkan á tẹ̀ sọ pé kinní kan kan àbáláyé kan ni ádámù ọlọ́lọ́ kọ́kọ́ dá sáyé abẹ́bọ́lì sẹ́bọ̀ ọlọ́lọ́ kọ́kọ́ dá sáyé ádámù ọlọ́lọ́ kọ́kọ́ dá adihun adihẹ gbogbo alágbáyé àbí àwọn ni ádámù náà ni bàbá wa ọ̀ ádámù náà ni bàbá wa ẹni tọ́ ọlọ́run dátò tuntun ní mọ́ àdámà náà ni bàbá wa bó lọ́lọ́ kọ́kọ́ dánú ọmọ ẹ̀dẹ́ nìyẹn. tọ́kálá sáà níṣòro àjẹpẹ́tọ́ bá bùkátà láti máa ń tọ́lọ̀ kọ́kọ́ dáko súnmọ́ mùsùlùmí orí wọn pé títí tààràtà aláìwọ alájú wọn máa ti wọn mùsùlùmí máa ti ṣe orí ẹ̀ la torí pé ìsìlámù sí iye wa alukur'an ọ̀lànú wa ó jẹ́ ká máa tàǹtí púpọ̀ tá a bá sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ ẹ mọ̀ rí i pé lótìtọ́ lódodo wàlọ́ọ̀ni orí mùsùlùmí pé orí mùsùlùmí pé ìdí dára wọ́n tẹ̀ máa tí wọ́n ṣe. èyí tí sì ń jẹ́ òdodo ọ̀rọ̀ ìtàn ọ̀dọ̀ wọn ló fi sí òdodo àlàyé ẹ̀sìn ọ̀dọ̀ wọn ló fi sí. ẹ ọ̀hán ni pé tí ń tẹ́ fẹ́ sọ ni pé nìkan oríire ò pé wọn ló túmọ̀ yẹn fún rẹ̀ wọ́n lọ túmọ̀ yẹn fúnra rẹ̀ orí mùsùlùmí ṣe kí ni o ó pé wàláyé làákà yẹn wọ́n wà bẹ́ẹ̀ wọ́n sọ di gidigidi tí èsì kékeré tọ́ba ti dàbí ìpè ọ̀la bá pa ẹ ìtàtọ́ bá fẹ́ béèrè bàbá jẹ mọ́tà àgbáyé máa bọ̀ wá ọ̀bọ̀ ètò ọ̀gbọ́rí ọ̀rọ̀ tí ikú gbọ́ tí ìtì rẹ̀ fi di bí Yorùbá débi ọ̀bọ̀ mùsùlùmí bó jẹ pé nùlú iná ta wà náà ni ọ ìtàn tẹnìkan kan ò lè fa mùsùlùmí ọ̀pá mi bàjẹ́ yóò pa mi ní tààrà torí ìsìláàmù nípìnlẹ̀ o ìsìláàmù nípìnlẹ̀ àní ní àná àní jẹta ni mo lọ sí ìpàgọ́ mo ti dé tòsí rosco filling station yẹn wọn bá àwọn òpó níbẹ̀ níbi dáàmú tó báyìí wọn ra dúró bẹ́ẹ̀ àwọn iná máa ń dúró níbi tòsí ọ̀sọ́mọ́ bọ̀ wọ́n wá síbẹ̀ yẹn. wọ́n bá gbé àbá gbé máa ń sìn nǹkan mú ní mi kó dání. à ẹ̀yin tẹ́ kó security wá sẹ́yìn ni mo ní wàhálà àwọn akọ òtí tá a fẹ́ fi ṣe. à ní mùsùlùmí ò ní sọ fẹ́ fi security ṣe kí lọ́ọ́ fẹ́ fi ọlọ́run ní sọ wà. ọlọ́run ní sọ wà àwọn olóró lẹ́wọ́ àtẹ́kí ni ó lẹ́wọ́ ah, lọ. ọlọ́mọ olówó ní àbá mo ní ọmọ àbàdàn ní mi àti yáda àti bàbá mi. kílẹ̀ ọdẹ tẹ afẹ́ máa sọ̀rọ̀ nípa kíní kan ní à ah, seventy nine mo ti wọ̀ sẹ́yìn ìyìn kìí ṣe pé wọ́n bí mi sí sẹ́yìn mo rìn dé sẹ́yìn mo sì lè láǹfààní kí n lè sọ torí ìbùsí èèyàn bá gbé lódìdí àsìkò yẹn tòní tí ò lè sọ nǹkan kan bí ọ̀yẹ́ kókó jáde bẹ́ẹ̀. kí ni wọ́n fi ṣẹ̀dá àtẹ́yìn mo ní kò yé mi nǹkan ẹgbàá lérò pẹ̀lú ṣẹ̀dá. Ah. torí ẹni tí wọ́n fi ṣẹ̀dá àti kan kò yé mi. tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bu nǹkan ṣẹ̀dá àbí kan lọ́ọ̀ dálẹ̀ ọ̀dálẹ̀ sọ́gbọ́n náà ìwọ ni ṣẹ̀dá ẹnìkan. wọ́n ní ṣe bí tipẹ́tipẹ́ ìṣe òrò làá máa ń gbọ́ òrò níwèé ṣẹ̀dá àtẹ̀yìn wọn ni wọ́n láyọ̀ lẹ́pa. ẹ̀ tọ́ bá lè fúrufẹ̀ kọ́ wá o sẹ̀ǹkó lórí báyìí kìlá tó fi sọ yìí bẹ́ẹ̀ bá lè fún bẹ̀ pé ó rò níwọ̀n ẹsẹ̀ dáa ìsẹ̀yìn mo ní kọ́ wá mo ní bàbá làárọ̀ ni àbùsí látó sì tóbi ni mo ní torí mo láwọn ọ̀rọ̀ kan tí mo lè sọ ń kọ ọ̀rọ̀ ọ̀lú kan sẹ́ẹ̀mọ̀ pẹ̀lú wa tá à ń pè nílùú sẹ́yìn iṣẹ́ ẹ̀yìn láti láti pè ní kíni o ìsẹ́yìn ọba wa sẹ́yìn nísìnyí dé ní wọ́n fi ń pè ní kíni o asẹ́yìn mo ní tí wọ́n lè kọ́kọ́ lọ máa fi ròyìn lónà táàpì ìpìlẹ̀ rẹ̀ ó nìyẹn mo ní ẹlẹ́ẹ̀kejì ẹ lọ wà nínú history sẹ́yìn dáadáa ìpè kí ló dé tọ́ba bá ti tọ́ba tọ́ba bá ti nẹ́gbàrá tó ti nẹ́gbòrò tó ti tó ti kó fẹ́ǹsì nínú ẹ̀sìn rẹ̀ tọ́ba fẹ́ jẹ ọba àlù sẹ́yìn àfikọ́ jẹ́ mùsùlùmí mùsùlùmí pé lórí o ẹ jẹ́ ká mọ táǹtẹ̀ gbogbo wa o. ẹ wo gba àwọn bá kan ti lọ bẹ́ẹ̀ pé wọ́n fọwọ́ wọn jẹ wọ́n jẹ́ kírísítẹ́nì tí wọ́n dá orúkọ padà bí wọ́n dá padà gbà wọ́n jọba. kọ̀ọ̀lẹ́ kò ní ìdí kéèyàn dààmú ara èèyàn mo ní kí lórí tó jẹ́ pé ọba àtẹ̀yìn wọ́n sọ pé ọ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí ò ní ìtumọ̀ ni lọ́ba sọ rẹ̀ ó jẹ́ mùsùlùmí àyẹ̀mọ́ tó yí kan àyèmọ tó yí kàn ní ọba wọn ò wà láti bẹ sọkún òru wọn yà bẹ ah, ìyẹn bí mo ti ń sọ̀rọ̀ mo náà ni pé tó wà gan tó wà ní òfin pé ordinary person torí gbogbo wa ni a sọ ife nìkan kan jáde ní nàìjíríà káwa yìí mo ní èmi o mo ní mi kí ìrí pé single person yóò kàn dúró lásán fún rẹ pẹ̀lú òrí rẹ yóò sọ pé tí mo wò lóye pé ẹ gbọ́dọ̀ jáde. mo lè tẹ́ mi mọ̀ ní pé tí rògbòdìyàn bá ṣẹlẹ̀ sí ìlú tí wàhálà olúkúrúmuṣu nínú ìlú ẹni tó jẹ́ aláṣẹ àpapọ̀ ó lè ya agbára fún aláṣẹ kan wípé kó declare state of emergency níbi tó bá wà ó sì ní hours tó fi declare rẹ̀ gan. bíbẹ̀ pa àwọn yòókù sílé torí bí ọ̀pá yẹn tí wọ́n bá ti tètè wá ojútùú sí nǹkan tó tẹ́lẹ̀ ààbò pàjáwìrì ó tètè ní ọ̀rọ̀ gbàgbóró ni bí bá parọ́ ẹ̀ máa já mi àbí bẹ́ẹ̀ kọ́ ni ebi ìbábò fi lẹ́yìn káwí báwọn torí pé iṣẹ́ ẹ̀sọ́ lẹ̀ sí ẹ̀sà máa kọ́ ṣiṣẹ́ nàìjíríà mọ́lọ́gà níjọ́ wo lẹ́sìn tí mùsùlùmí fẹ́ ṣe ọdún ìgbóná tá a ṣe ọdún iléyà yẹn iléyà fẹ́ ṣe bá yẹn tí wọ́n sọ pé ìyàwó ẹlẹ́bọ̀ gbọ́dọ̀ jáde wọ́n ní kò sí. mo ní ẹ̀yin gbọ́ pé tá a bá lọ sí ibi tá a ti fẹ́ kírun á ti gba igbó sí i dígbí èyàn ti gba ọtí sí i lẹ́yìn o ti wà lẹ́rẹ̀ẹ́ téèyàn wà mọ̀ yóò kó aké yóò kádà yóò kó gbogbo ẹ̀ yóò máa lọ. Ah, wọ́n ní gbogbo ẹ̀ làwọn náà wọ́n ti àwọn èèyàn yìí sì rí wọn tó ọjà àwọn policemen ṣètò wọn mú kó wọn dẹ̀rí wọn ti rí pé wọn wà hàmd security wò lè yẹn fẹ́ jẹ́ fẹ́ tó wà hàmd yóò bá ní ọwọ́ tó bá tilẹ̀ ṣẹ̀ tọ́nu ṣe kíni o yọ ọbẹ̀ níṣẹ́. mo ní láti máa fọ pé mùsùlùmí kan ṣe bákan mo ní minority ni gbogbo gbogbo tí jẹ mọ́ ìran aláìgbàgbọ́ ní sẹ́yìn minority ni wọ́n ẹgbẹ́ mùsùlùmí nìkan sẹ́gbẹ́ kan gbogbo wọn pápátá ẹ̀ categorize wọn sẹ́gbẹ́ kan minority ni wọ́n ẹnu mi gba dáadáa kí n sọ fún mi pé mùsùlùmí sẹ́yìn ti pèsè ní gbogbo yòókù kristian ní júù ní gbogbo ẹ̀ gbogbo yòókù yẹn kí wọ́n ti twenty percent kó kálukú sí i. ètò ẹ̀bẹ̀ ìfowó lè rí minority tó ṣe majority léṣe ó yẹ kí ẹ mọ̀ pé minority yẹn ni humanity lára rẹ̀ ọmọ nìyẹn bẹ̀ lára rẹ̀ ni. a òpó yẹn ni ọ̀gá mi ẹ wá gbọ́ ètò òru ẹ àbá yìí orí rẹ̀ pé dáadáa ẹ máa bọ̀ ẹ wá gbọ́ ẹ wá gbọ́ òdodo tá a fà yín sọ o mo ní bá a ṣe wáyé ní ìsìn ẹlẹ́kọ̀ọ́ ni wá a sì ní sáǹsì ẹnjẹ́ òní tí ń ṣe ní ọmọ tí wọ́n rán wọn rárá káàkiri International University of Africa mo ti jáde ọba tàkìmọ́ yìí ó ní sí pé ẹ pẹ́kọ̀ọ́ mo ní yàtọ̀ sípa akọ atún ti ọwọ́ tàǹsì nítorí ká má máa jẹjẹ kújẹ mo ní bẹ́ẹ̀ sẹ́wọ̀n àwọn èsè tadáhùn sí kankan ránu yẹn àwọn èsè o tadáhùn sí kankan kankan ránu yẹn àwọn èsè mo ní sẹ́wọ̀n mi tí mò ń jẹ mò ń kọ́ máa ń kéwò mò ń tún fóònù ṣe mo tún lè yàjí ti fíìmù gan kó sẹ́wọ̀n mi sòtí ẹ báyìí ti o sì ń kí jimá fún ọmọ tẹ kí jimá tán mo fi lọ pàkó lọ kí wọn bi tí o ní ẹwọ àbá mo wá tún mo wá fún àbí kí n fi àwọn evidence ti hàn ọ́ ni nígbà tọ́lọ́wọ́ tiẹ̀ dé fóònù ọ̀bá Afa ọ̀rọ̀ tí ẹ tiẹ̀ ti sọ yìí ọ̀gá mi tẹ ẹ bá tí wọ́n bá bọ̀ ẹ lè gbọ́rọ̀ lẹ́nu wọn o àbá yìí ní ọmọ rọ̀ pa ọ̀tọ̀ ni tí wọ́n sọ fún wọn ní tí wọ́n sọ fún wọn sísẹ́ orí ti pa mùsùlùmí wọ́n náà àwọn wọ̀nyẹn wọ́n pa pàṣẹ́ǹtì mùsùlùmí jẹ ni. wọ́n pa pàṣẹ́ǹtì mùsùlùmí jẹ ẹ wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe kíní kan wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe kíní yesterday òǹkàlùkù wa lárí o before four ni àwọn security kí ni wọ́n ṣe wọ́n dẹ́rù àwọn obìnrin kọ́ mọ́ lè jáde ní sáàgó mẹ́rin ò tíì lẹ́yìn ìgbà tí gbogbo yín ti kéde ìpè five thirty ni ṣe tún pariwo lórí rédíò báyìí ṣe pariwo lórí ìwé ìròyìn justice dà àbárẹ́jọ́ lẹ̀ kò kẹ́ni tí ó dà báyìí nígbà tẹ́ tó mú òfin bá ti takò sálẹ̀ lẹ́fẹ́ lòfin ọ̀fun mọ́ ibi bíi làwọn wà tàǹgbó àìkí ká three àìjá ẹ dákun obìnrin tó bá wà láàyè kan tó jẹ́ gbogbo ìgboro ni tó yẹ pé òfin sì tó kú lódìdí wọn àná náà fa wà kápẹ́ aago mẹ́rin tìlú aago mẹ́rin òsì ìlú gbà yẹn tẹ́ kí n fi sìnrìn yẹn tẹ́ fi dẹ́rùbà wọn ẹ wo níjẹta níjẹta bẹ́ẹ̀ gbogbo olú wọn káàkiri wọn sàn náà bọ́ káàkiri báyìí ni wọn dá ó dọ̀ kọ́ńdà kalẹ̀ níjọba ara wọn gbogbo yẹn ni àníṣe wẹ́gbà ìlú ni wọ́n ṣe kí ni o wọ́n wà fún gbogbo bí mo ṣe ń gbọ̀n lọ pàpọ̀ yẹn àwa ẹsẹ̀ wa ń ròyìn lórí machine èyí ẹsẹ̀ àlégbé kalẹ̀ àlémọ́kù síwájú akàndùn machine mọ́ra lọ́ba yìí táwọn èèyàn ń wọlé káàkiri mọ́ra wọn. wọn á dé gáràjì jaki wọn wọ ọbẹ̀ wọn tọ́nu kíá wọn tún fẹ́ gbẹ̀nu wọlé padà. ọwọ́ fèsì tí dẹ́rẹ́bà yẹn gan fún wa láti pé táwa dé òfin kọjá lọ báyìí wọ́n mú pọ́npọ́n wọ́n fi ń na orí mọ́tò wọn yẹn gbàgbàgbà pé tí dẹ́rẹ́bà yẹn sá jáde tó alihamudulila àwọn ọmọ yìí fi iná wà léyìn yàmọ alẹ́ tẹ̀lé yìí tiwa ti sọ wa lọ́lọ́ wọ́n wọ́n ẹ̀sán wọn lọ sọ lẹ́sẹ̀ wọn gbogbo olùgbàgbọ́ òdodo tí ń súgbà àwọn ẹni ni gbogbo awa tá a jẹ́ mùsùlùmí ẹja máa tà ń tí ó bá mọ̀ nípa àtijọ́ mùsùlùmí kan jẹ́ ọmọ sí rìn dandan tó bá fẹ́ lọ jẹ́lẹ́bọ lọ jẹ́lẹ́bọ wọ́nyẹ́wò tó bá jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí pẹ̀lú túmọ̀. torí nu fitna inú àwọn fitna wàhálà tá a ní láwùjọ nìyẹn wà. mo wá ń sọ fún security ẹ̀ mo ní wàlọ́ọ̀hì ẹ̀ màmá dájú pé ní àgbáyé ní àgbáyé kò sí ẹnì kankan tó lè sọ fún òun lè fọ́rọ́ mùsùlùmí sẹ́yìn ká jagun ká tẹ gbogbo ẹ̀ mùsùlùmí náà bá wà ní wọn wàlúwàyò àwọn akin làwọn tó bí wa wọn èso ni o débi pé ẹnìkan àgbóhùn fẹ́ àtàkì mùsùlùmí àwọn mùsùlùmí ọ̀sẹ̀sẹ̀ máa sá fún kí ìbá ti fún wọn ń bọ̀wọ̀ fún kí dáadáa ó ṣẹlẹ̀ nínú ìlú ọkùnrin kan náà àwọn ọmọkùnrin ah! ah! ah! bó ṣe rí ni àwọn tayọ àlàní ta ló gbé tẹ́ran boko haram wọ́n tayọ àlá ni ṣùgbọ́n ẹ̀ mọ̀ yìí pé mùsùlùmí akin ni wọ́n ó ní tọ́lọ̀ ń gbé sínú ọkàn mùsùlùmí tó fi jáde. nítorí bí gbèsè ayé mùsùlùmí ṣe rí nìyẹn ṣùgbọ́n àwa ni ẹ jẹ́ ká máa ń tàǹtí ẹ dákun torí tọ́lọ̀ nínú olú tá a wà yìí nílé àlìkálí àbáàní sẹ́yìn ọ̀mọ̀tún àlìkálí adájọ́ kílódé tí wọ́n fi pe ládájọ́ lédè yorùbá àlìkọ́ọ́bí kódà bàbá wọn pé ọ̀rọ̀ tó sọ àlìkálì ò ní gbà o àlìkálì ò ní gbà o ìyẹn ní pé àlìkọ́ọ́bí adájọ́ ò ní ṣe kíni o ò ní gbà kódà tẹ mọ́ ládùúgbò tiwa ní ìbàdàn àwọn ẹni tó bá jẹ baálẹ̀ ládùúgbò àlìkálì wọ́n pè lónìí lórí bàbá wa kan ọ̀tún ni wọ́n ti kú ọlọ́mọ àforíjì wọn bàbá ọmọ sọ ni pé tọ́ bá ṣèjọ́dọ̀ alikali sọba lọ sọba ọ̀tọ̀ nípa alikali ó ti gbọ́ yé o wọn á ní bàbá yẹn dàkún à alikali tẹ̀ ń rẹ̀ pédè lárúbáwá ni wọn ní baálẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ subhanallah sálìkali wá jẹ́ bẹ́ẹ̀ yóò bá yìí sẹ́lù sẹ́yìn kò sílé àfáàdì yìí ẹ́ olóró ni wá dá àbílẹ̀ àfáàdì ò sí.

sẹ́mi pé ìsìnkìbáàlù mọ̀ òdì khairu min ìsìnkìbáàlì kéèyàn ó dojúkọ kúkú ó sún ọdún kéèyàn ó dẹ́yìn bọ kúkú lọ torí ìran gbogbo ẹni tó dojúkọ kú tó kú akíní wọn ẹni tó dẹ́yìn bọ kú tó fi kú òjò ní sálọ ni pé obìnrin tó ń sábùn náà wọ́n ti ọ̀wọ́ bá ta nǹkan mọ́ lẹ́yìn. kò sí nǹkan kan òwò àgbọ̀ ò lè rùn ọ̀pọ̀ irun bọ́bọ̀ bá ti irun kagọ́rùn kárí ẹjá pọ̀ ẹjá mọ̀ sáǹtì ẹjá tó tẹ̀sí ọlọ́wọ́ bá dáadáa ẹ má jẹ́ àwọn ẹni tí ọmọ sàgàbàǹgẹ̀bẹ̀ gbogbo ẹni tí sàgàbàǹgẹ̀bẹ̀ láàyò filẹ̀ fún wọn òjíjẹ́rẹ́ o lódodo ọ̀rọ̀ wọn ò sì ní gorí ìwálé ẹ̀fẹ́ ni wọ́n gbà wálé pẹ̀lú ògbọ́n ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ kàn. torí ní ìsinsẹ́ mọ̀ yìí pé nígbà tá a bá ń rí téèyàn bá sọ fọ́ màálù yìí lòun tó ní aláàjì ṣẹ́gun fàtàkì tọ́wá lọ kọ ọ̀rọ̀ burúkú nípa mùsùlùmí tẹ́yìn náà rí lórí ìwé yẹn nígbà tó náà ti àtó fi háìdì orúkọ rẹ̀ bọ́ bá jẹ́ korúkọ tí ń jẹ́ náà nù ọlọ́mọ bí ó ṣe mú bí èyí bá sọ orúkọ yẹn náà ni ẹni tó kọ́ tó sọ̀rọ̀ yẹn tó kọ́ síbẹ̀ ọlọ́mọ bí ó ṣe mú wa aburú rẹ̀ kọlọ kọba fi tó ó ṣe ní ẹwù tí ó balẹ̀ gẹ́rẹ́gẹ́ nínú aburú kọba fi wọ torí òun náà kọ orúkọ ẹ̀ mọ́ o sẹ́mọ̀ pé nu wérò yìí ló ti sọ tó sì sọ ṣe kí ni o ọ̀dà lójú ló fi lè lọ náwó tó ti gbé sínú wérò yìí pẹ̀lú àǹtọ́ ọmọ gbèsè. ọ̀rọ̀ ìsìláàmù ni ọ̀rọ̀ tí òrojú ni tí ẹ bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ ogun tá a bá ń sọ̀rọ̀ ogun ṣé humanity ń bẹ lára Amẹ́ríkà àbáwọn France ni wọ́n ní ọmọlúwàbí lára tí wọ́n mọ ìjọba nìyẹn tàbá ọmọ ìsirẹ́lì ni wọ́n máa tí wọ́n ṣe ẹ gbogbo ṣe ti a mùsùlùmí láyé nígbà tí ká gbogbo àwọn òfin tí a ní sọlọ́mù ń lò tó bá fẹ́ jagun gan àwọn òfin tí a fọ abákiri tó dé kọ́lá di ọlọ́ọ̀tì ara ni tó lò nígbà tó jagun gbogbo àwọn téèyàn gbọdọ̀ pa kò sẹ́ni tó sọ ẹ̀kọ́kọ̀ ìsàn ìwọ ọmọnìyàn tọ́jà gẹ́gẹ́ bí Islam. àmẹ́ni kan dúró síta lórúkọ pé kì í ṣe mùsùlùmí tàbí ń sọ fóun jẹ́ mùsùlùmí rọ́ lẹ́ni tá a mọ̀ wọ́n pẹ̀lú àpò pẹ̀lú ọ̀rọ̀ tí ọ̀dà tí wọ́n kọ́ sẹ́yìn kó tó kó sẹ́yìn tó tiẹ̀ pé irú ẹni yìí bí ṣe máa ń sẹ́nu gbèsè ayé tiẹ̀ nìyẹn yọ lọ wá orúkọ kan yọ sàtàbí orúkọ kan yóò fi tání sàwọn èèyàn ìlú mọ ẹdáàbọ̀ ẹjá páyọ̀ ọlọ́run kábẹ́rù ọlọ́run torí tí ọba rí bákan téèyàn bá sọ kó rí bẹ́ẹ̀ téèyàn bá fẹ́ lọ́wọ́ bá fún lọ́wọ́ ẹni tó sọ kó rí bẹ́ẹ̀ ẹ̀sán tọ́lọ́ máa ń sanrú ẹni tó parọ́ máa yàn ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá lè sanrú ẹni bẹ́ẹ̀ náà. tí wọ́n bá sì ń wá kó lu ni wọ́n bá kó ọ̀hún wọ́n mọ̀ kó ń bẹ̀ mọ́. òfin ẹ̀sìn ọlọ́run ó jẹ́ kó yé wa pé ní táwọn kèéfé rí dàkalẹ̀ yẹn nígbà tí wọ́n lọ yẹn kò sí ní fẹ́ ikú ètò ti pé ńgbà tá a bá wọn jà láàárín òun jẹ́ ní ìmọ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run. لينا أول ما وياك في هذه الأرض نفعلين التي صارت فيئا للمسلمين إلا تتجي طيب أبا مسلمي من يقع على أقواله يولي أما قلونك على مقا يتوافون سيوا لمالك هذا الإمام مالك ونصره من القيم àfọwọ́ Ibn Qayyim rahimahullahu ta'ala àwọn náà ti àtìlẹ́yìn fọ́rọ̀ yẹn pé annaha takunu waqfan yuqtamu kharajuha fi masalihil muslimin wọ́n nílẹ̀ yẹn kò ní jẹ́lẹ̀ tá a pín yọ jẹ́lẹ̀ tá a gbà tá a kú dúró tá a kú lára tó tẹ́gbẹ́ gbogbo tí bá ń jáde níbẹ̀ ìsákọ́lẹ̀ rẹ̀ tí bá ń jáde nínú rẹ̀ yẹn yọ máa wà fáǹfààní gbogbo mùsùlùmí wá àrùdáàkì mọ́kọ́tìlá yóò sì máa jẹ́ àrùdáàkì mọ́kọ́tìlá dúkìá tó ṣe yí pé àwọn tó ṣe yí pé wọ́n bá jà àwọn tó ń lọ jà yóò máa jẹ́ tiwọn. wọ́n mi náà olè kọ́ náà sọ̀rọ̀ wọ́n lè máa sáàjì wọ́n sì máa fi ti àwọn afárá àwọn afárá sórí odò tàbí sí kòtò. بين الموت ما فوق مساجد وغير ذلك ان ضيق من سبل القيد من امجون اسيولوري الى ان يرى الامام في وقت من الاوقات ان المصلحه في قسمتها كان له ذلك. أتاي في أتاي في المسلمين لا nínú àwọn àsìkò tó wúlò lọ́ba ní pé tá bá ní ká pẹ́ gbé ilẹ̀ ijó wáyé pé tí bá ń jáde ńbẹ̀ láǹkà máa fi sàǹfààní fún gbogbogbò kò ní í dá tóbi ká pé tí ìmáàmù aṣáájú mùsùlùmí bá rí pé fún òpin ní ó ṣe kí ni o ní ó wúlò lásìkò yẹn ó láǹfààní bẹ́ẹ̀. قال ابن القيم رحمه الله تعالى وبه قال جمهور العلماء أنا قال وليدي أبو راهول وكانت عليه سيرة الخلفاء الراشدين lórí rẹ̀ ní ìtàn ìgbésí ayé àwọn àròlé àfinimọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin wa. wọn náà sáà fi dhalika bilal wa ashabuhu wa qalu li Umar aqsim al-ardh afọwọ́n bilal radiyallahu ta'ala anhu àtàwọn èèyàn rẹ̀ àwọn sọ báyìí fún abáwọ Umar wípé ọkọ̀ sọ́ni àwùjọ fún ilẹ̀ yẹn alẹ́ ti fatahu ha àwọn ilẹ̀ tí wọ́n ti gbà tí wọ́n ti sí nílùú sáà ọ̀kọ́ lula wọ́n sọ fún pé kó kọ́mùsà ha wọ́kùsùmù ha mú ìdá àrùn rẹ̀ lẹ́yìn náà fọwọ́ pè ọ̀kọ́lá ẹ̀rọ ọmọdé sọ pé hádà gbọ́yìrò ìmáàlì hádà gbọ́yìrò ìmáàlì wọ́lákin àbísòro fẹ́yàn yẹjìrì àlẹ́kọ̀ ọlẹ́lẹ́ ìyàtọ̀ táwọn dúkìá tá a lè tá a lè pín báwọn tí màá ti ní pé màá ká lára dó kọ́ máa jẹ́ ìfàǹfààní fún gbogbo yín wàhálà mùsùlùmí àti gbogbo mùsùlùmí ẹ̀ńtẹ́ ìjagun àti gbogbo mùsùlùmí tó máa wá afáfàtà irú sọ̀hábà ti Umar lẹ́yìn náà ni gbogbo àtàbí tó kù wọn bá fọwọ́ síbi tí àfa Umar ọ̀rọ̀dì ọlọ́wọ́ tẹ̀lé àyìn wà dọ́ọ̀tì wọn ọwọ́ sí kọlọ́ba àti gbogbo sọ̀hábà lápapọ̀. وكذلك جرى في فتوح مصر bẹ́ẹ̀ náà ló ti ṣẹlẹ̀ níbi àwọn ìlú tí wọ́n gbà ní orílẹ̀ misra egypt wà ardu Iraq àtàwọn orílẹ̀ Iraq wà ardu Faris orílẹ̀ Faris wasaɛri bila àtàwọn orílẹ̀ káàkiri alẹ́ ti fatahu ha ẹnu wa dàn ètò wọn gbà ní tèlé koko ní tipatipa pẹ̀lú ọjà ètò yẹn pé kí wọ́n jà wọ́n bẹ̀ gbà. wàlámi ẹ̀kọ́sẹ̀ mini alukólafa ar-rashidun àwọn kólafa àwọn òpin kankan nínú rẹ̀ wọn ò pín qaryatan wahida ìletò kan ìlú kan ìgbèríko kan wọn ò pín bẹ́ẹ̀. sọ́mbàkọ́ọ̀lù lẹ́yìn náà lọ́wọ́ sọ báyìí pé wọ́n wá fákọ̀ọ́bù àìlà àdáríkà jumhur al-a'immah àwọn tí wọ́n jẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn aṣáájú ẹ̀sìn àwọn náà tó wọ́n fọwọ́ síbẹ̀. wàyí ni ikhtalafu fi kayfiyati baqa'iha bila qisma bó tilẹ̀ jẹ́ wípé wọ́n wá ń yapa nípa pé bóun ni yóò ṣe máa bẹ láì ní pín bóun ni sí nǹkan yóò ṣe wà. fa wa aksaru nususihi àti tọ́pọ̀ náà àwọn ẹ̀rí wọn ala anna al-imama mukhayyaru fiha takhyiral maslaha aṣáájú ẹ̀sìn wọn fún lẹ́sàtà níbẹ̀ ní ẹ̀sà tí ó gba àǹfààní wá la takhyiru shahwatin kìí ṣe ẹ̀sà ẹ̀wọ̀n ẹ̀mí lásán tí ó wò pé kí ló pé mi ìwọ màá rí tèmi bẹ́ẹ̀ torí sẹ́mi pé lọ́pọ̀lọpọ̀ tí ipò aṣáájú bá bọ́ sọ́wọ́ èèyàn gbà ní èèyàn á máa wọ pé tọ̀ iṣẹ́ ìtí wọn ni agbéjáde ní kí ni ọ̀jẹ̀ tiwa sẹ̀ǹpa ti gbọ́ rí bẹ́ẹ̀ àgọ́dọ̀ tèmi ti lọ tó ṣe pé tá a bá gbé sẹ̀ǹ jáde kí làwọn ò rí bẹ́ẹ̀ àárín kaba ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ká lè ní tiwa. tòótọ́ jẹ́ pé tẹ́físínẹ́sì ò ní ṣe kí ni okùn ní wà bẹ́ẹ̀ kò ní jẹ́ pé ti ìpín pé a ti bá ṣe báyìí ó dájú pé nǹkan báyìí lọ padà sọ̀rọ̀ torí ẹ̀ jẹ́ kí n ṣe báyìí rárá o wọ́n fún un ní ẹ̀sàsà ẹ̀sán tí ó jàǹfààní gbogbogbò ìkówó kì í ṣe ẹ̀sán kí ni o adùn ara tiẹ̀. فإن كان الأصلح للمسلمين خدمتها وسمها tó bá jẹ́ pé pínpín ní ọba sáfà ní gbogbo mùsùlùmí yòókù wọ nǹkan asla ayẹkẹfà ha tọ́yẹ pé ntọ́lá tọ́ dáa jù tí ó gbà fà níwájú tó wúlò jù olùkọ́ka dó lórí gbogbo mùsùlùmí tí wọn ò ní pín wà kọ́fà ha àlejò yóò gbélé yẹn kalẹ̀ tí ọmọ wúlò tí ọmọ sàǹfààní tí ọmọ mú nǹkan wọlé bóyá lápẹ̀rẹ̀ támúrù wọn lè gbin igi támúrù sórí ẹ̀ tàbí àwọn nǹkan míì tí wọ́n ń pè ní àwùjọ àwọn tó ti pàǹfà tó bá wá bẹ́ẹ̀ yóò ti kiri ọ̀ وإن كان الأصلح قسمة البعد sáyẹ́pẹ́ kó pín apá kan ní wọ́wá kó lè báyìí ó sì fi apá kejì lẹ̀ yóò sì bẹ́ẹ̀. torí pé báyìí náà rọ́ṣọ́ làwọn ìfọlá sẹ́lẹ̀m. fáwọn akọ̀sáàmù sàlàsà ìran mẹ́tẹ̀ẹ̀ta là níbi ṣe. fọyín náà kọ́sàmà áwùsọ kúrẹ́ ìbọ̀. àní sọ́lá ń pín orílẹ̀ àwọn kúrẹ́ ìbọ̀ bánú kúrẹ́ ìbọ̀ nínú àwọn ìdílé mẹ́ta ti ń bẹ ní tó jẹ́ ìdílé yahoo wọn nàbíyìn àti ìdílé nàbíyìn ìdílé ẹlẹ́ẹ̀kejì náà ìdílé yahudi nìyẹn wọ̀dárọ̀ka ismata makada ó sì gbẹjú sílẹ̀ láti pín orílẹ̀ maka wọ̀kọ́ sáma bá àwọn kọ́yìbá wọ̀ ó pín apá kan orílẹ̀ kọ́yìbá wọ̀dárọ̀ka bá wọ̀ ha ó sì fi apá kan rẹ̀ sílẹ̀. àrífẹ́ náà bá wọ̀ pẹ̀lú síwáyé. ó ti fi hàn yí pé ìran mẹ́tẹ̀ẹ̀ta ló ti kí ni o ó ti ṣe lèmá yẹn ló wò ó ní masọ́ọ̀lì mùsùlùmí nítorí tọ́ka nítorí àǹfààní àwọn mùsùlùmí. وذهب الهادوية إلى أن الإمام مخير فيها بين الأصلح من الأربعة من من الأربعة الأشياء. الهادوية أو هادوية أو رسمي في إمام وصلت لاري ìdí ọba sáfàní tó náà wọn kà mẹ́rin. ìmọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ọlọ́pàá ni míì nínú gbogbo ìfáwọn tí wọ́n tí wọ́n gbọ́rọ̀ ogun. àwọn yẹn ti rúkọ ha ní ahìlì ha àti kó filẹ̀ fáwọn tó ní gan aláàkọ́rọ́ jẹ kó filẹ̀ yẹn lẹ̀ fún wọn kí wọ́n máa lulẹ̀ yẹn kí wọ́n máa kó ìsákọ́lẹ̀ wá fáwọn mùsùlùmí. àwọn yẹn ti rúkọ ha aláàmù àmàlà tàbí kọjá yìí pé kó fi ilẹ̀ náà sílẹ̀ lórí bíbá lùkọ́ tó ti pé ní nkàlẹ́tì ha ọ́ yàmọ́nù bí ha àlẹ́yìn kó fi ilẹ̀ ẹlẹ̀ fún wọn lórí àǹfààní tí wọ́n máa jáde ńlẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ kó sì fi sàánú fún wọn. ọ̀lù ọ̀kọ̀lùfà ilẹ̀ mísìlú dálí kan nàbí sọ̀rọ̀ àrísọ̀lọ̀ wọ́n sọ yìí pé òjíṣẹ́ ọlọ́run ànábì sọ̀rọ̀ àrísọ̀lọ̀ kò sí pẹ̀lú yẹn tó ibi báyìí òun náà ní sẹ́lẹ̀ hadith yẹn ìbẹ̀lódé hadith ti àkàrí pé anabi sallallahu alayhi wa sallam ní pé táwọn yẹn bá ti gba islam àwọn gàgà fúnra ara wọn wọ́n ti sọ ẹ̀jẹ̀ ara wọn wọ́n ti kí ni wọ́n ti ti sọ dúkìá ara wọn pẹ̀lú àwọn àlàyé tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe kí ni o tí wọ́n ṣe ní abẹ́rẹ́ àti hadith mi tó náà sọ pé wọ́n ti pa mí láti kí n bá wọn yàtọ̀ àti tí wọ́n sọ gbólóhùn la ilaha illallah tí wọ́n bá ti wí ẹjẹ wọn àti dúkìá wọn ti kí ni o ó ti di ìwọ fún mi àyàfi pẹlú ìwọ Islam nínú ẹgbà wa ní tó pé ó tún tẹ̀síwájú jù bẹẹ lọ nàǹkà gbọ́ àbíyí tó tẹ̀lé. وعن جبير بن مطعم ثم كلمني في هؤلاء لفرشتهم له رواه البخاري هو لا تشهد جبير جبير pẹ̀lú jíìmù tó ní ọmọ kan ní ìsàlẹ̀. lẹ́yìn náà pẹ̀lú báà lẹ́yìn náà pẹ̀lú rọ yá wa síwájú rẹ̀ ọwọ́ ni mùsọ̀kọ̀rọ̀ ni ọwọ́ ní orúkọ tí a sọ di kékeré jábúrò oníjọba yìí rẹ̀ orúkọ tá a sọ di kékeré ni nínú àwọn àṣàyàn tí èdè lárúbáwá ní táwọn ò ṣe kíní o ní lọ́pọ̀lọpọ̀ òun náà nìyẹn. táwa bá ní ẹnìkan ní ìsìn tó ń jẹ orúkọ kan orúkọ yẹn àwa tó fẹ́ sọ kékeré rẹ̀ ta ni tá a fi pèlè dè wá Yorùbá tó ju kékeré lọ ṣé ń bẹ lédè ìgbọ̀ngàn kékeré lẹ pé wọn kékeré náà ni kékeré lẹ wọn kò sí náà láàrin o àbí ẹ̀kọ́ ni a ní hasan odidi ni tẹ̀gbẹ́lá sọ́dọ̀dọ̀ tí wọ́n ń gbà wọn fẹ́ sọ kékeré kí ni wọ́n pè é wọ́n ní hussein wọn ò ní sọ pé hasan sọ̀gẹ́ ẹ́ ajẹ́ pé wọn ò ní náà lẹ́gbẹ̀ẹ́ o ìrẹ̀ tẹ̀ wá wá odidi gbólóhùn kan junior àní tí wọ́n parí máa rọ gbólóhùn kan tí wọ́n fẹ́ sọ náà hasan hussein ẹni pé kò sí pé hasan sọ̀gẹ́ àwọn akẹ́kẹ́ àbí tẹ́ bá fẹ́ sọ pé hasan kékeré bò yóò ti gbélé bò junior hasan àbí ẹ̀kọ́ ni lẹ́yìn náà bí hasan kékeré jabru ọ̀nìjọ́bẹ́yì tọ́lìbù kọ́ wẹ́yì ọmọ akẹ́kọ̀ọ́ kékeré torí àyẹ̀sìn èdè lárúbáwá ni nínú tẹ́lẹ̀ wọ́n ti fi pegedé jù wá lọ ọlọ́wà torí pọ́lọ́ ń kẹ́ wọn pẹ̀lú èdè lọ́pọ̀lọpọ̀ táwọn bá ti mú mú fúrọ́ọ̀dù wá ẹyọ kan kí ni wọ́n mú tẹ̀lé mùsànà orúkọ méjì bẹ̀ lọ́dọ̀ tiwọn méjì sì ní jámù ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ Yorùbá àwọn eléèbó ní méjì o àbí wọn ní ni ẹ sọ̀rọ̀ ẹ̀yẹ léèbó o tẹ bá fẹ́ dàpọ̀ nǹkan méjì léèbó ṣé plural náà lẹ́ lògùn à ah, mo rò pé ó ní ni ní ìdíláwàdà tó ní níta lè lò pé nǹkan méjì ọkùnrin méjì bóòlù ẹ ti pè é bàbá eléwò. Ah, ẹni bí ẹ ti kula ara ẹsẹ náà kò sí nǹkan méjì ọ̀dà tẹ ẹ bá tún gbà pé kò sí nǹkan méjì lábẹ́ bá yẹn jù yín lọ àwọn ní ẹyọ kan bẹ́yìn náà ṣe ni wọ́n sì tún ní méjì àbẹ́ẹ̀ kọ́ ni tọ́ba ní kọ́là mún kílẹ̀ pé méjì rẹ̀ kọ́là máa ní tọ́ba jẹ́ pé hálà tó rọ̀ fún ẹ̀ àbí tẹ́ pé hálà tó nọ́ọ̀sì àbí jáde ní kọ́ kọ́là mẹ́yìn ni síbi àìníṣì tẹ̀tún rí báyìí tẹ̀rí ní Lárúbáwá tó wọ́n tẹ̀sẹ̀ wá mú jámù wá sẹ́yìn máa ti lóra lọ́dọ̀ sí kí wọ́n á ní jámù kọ́là mọ́ ọmọ jẹ́ àkàlà sẹ́rí báyìí èdè lárúbáwá nù tó ṣe pé gidi lẹ́rí o lẹ́yìn àkàlà wọn ni kọ́lámù yẹn ó ti tóbi jù ó ti tóbi jù ètò mú àìsí tóbi jù kékeré mọ bí ọmú wa kí ni wọ́n tún pè é lẹ́yìn gègé kékeré ẹ̀bẹ́ rí báyìí ẹlẹ́mọ̀ níyẹn náà tẹ́ẹ̀ni alálìkálà mi wá nìkan bí irú bàbá ti fẹ́ nìyẹn ṣe pọfẹsọ fásitì àbí sẹ́mo pé ilé alálìkálà mi nílé wọn ni wọ́n ti sọ fún wọn ní sí bẹ́ẹ̀ kọ̀làmí jò alálìkálàmí oníkálàmù sẹ́rí báyìí kọ̀làmí jò sẹ́yìn tó níyẹn náà gbàtẹ́ nílé àríkálàmù àríkálàmù sẹ́yìn ní tẹ́ ẹ ní sẹ́ẹ̀tì sàbìtì ọ̀yọ̀ kí èèyàn wà lọ́dọ̀ yìí bó lẹ sẹ́ẹ̀tì sàbìtì kálẹ̀ èbò ọ̀nbẹ o tí ò sí ni ẹ sì dákẹ́ kí lẹ wá wò sí ibi tẹ́ ẹ lọ ṣe náà nìyẹn. Ah. ọ̀dà ọlọ́run sànù wa sẹ́ni pé èdè lágbàá wa kẹnu o ọ̀gbọ́dọ̀ má kẹnu ọlọ́run ló ti ènìyàn bẹ́ẹ̀ ọlọ́run kẹ ènìyàn gán torí tẹ́ bá ń wọ àwọn dictionaries ẹ̀rí ike ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá ọkẹ́ wọn púpọ̀ níyẹn bá lọ wo lisanul arab kéèyàn lọ volume zẹ ọ volume tó ní ẹ̀rí pé ọkọjá ọkọ̀ sọ tẹ́sí wọn ní volume kan bóyá five hundred six hundred seven hundred ní péjì tẹ̀ ìwà ti mẹ́ta kèsì mẹ́rin kèsì márùn kèsì mẹ́fà nígbà mẹ́rin mẹ́wàá onídìí méjìlá dictionary. èwo lẹni tó tó bẹ́ẹ̀ náà tàbí léèbò kẹ wàá mọ̀ wọn ara yín o tó ti yé báyìí ẹ mọ̀ wọn ara yín o ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ̀ ń tọ̀ àwọn afáàyàn dìgírì wọn ní lọ́wọ́ mástà wọn lẹ́yìn náà ni mástà mi lọ wọ́n yàtọ̀ o aláì wọ́n yàtọ̀ ọ̀tọ̀ síra wọn láwọn agbègbè yẹn torí tí wọ́n fojú winá lágbègbè yẹn ìṣe kékeré kí wọ́n tó lè sọ nǹkan kankan nínú àlámọ̀rí ẹ̀sìn wọ́n kọ́kọ́ lọ sínú e, èdè lárúbáwá gan pé kí ni lárúbáwá pè bẹ́ẹ̀ wọ́n tẹ̀sẹ̀ wá padà sí kí ni tẹ́sí pé bẹ́ẹ̀ wọ́n wá sọ ìbátan tí ń bẹ láàárín definition rẹ̀ nínú èdè pẹ̀lú ẹ̀sìn sẹ́ni pé kékeré kọ́ ni ké Benjamin ìkejì ń fasọ yàtọ̀ o Allah ìfẹ́ ńlá ni ìfẹ́ ńlá ni o ìyẹn ò pé kólùmọ̀ kan náà wá sọ pé bákan tó wá ló ń fẹ́ jẹ gàba láwọn èèyàn lórí rárá o kó wọn náà wọn bá ló ti bẹ́ẹ̀ fún kìí ti ṣe kó yẹ tiẹ̀ náà ló gbé ìkí ọlọ́run àtàbọ̀ ọlọ́run àti dáadáa ọlọ́run àtòrí ọlọ́run lọ́lọ́run bá fi ṣe rọ́ọ̀bẹ̀ fún wọn sobi tá a ti lọ ó níbi orúkọ tó ń jẹ́ kí ni Jubair ibn Mut'im bizinesi small advice ibn Adi. والجبير صحابي عارف بالأنساب Jubairu sáadé kan ni ọmọ kọ̀ríkọ̀rí àwọn èèyàn gan kí ni wọ́n pè báwọn èébú kọ́ ọmọ ìran àwọn èèyàn ọmọ ìran èèyàn sẹ́yìn pé tí yẹn bá ń bọ̀ báyọ̀ pé ọmọ ìdílé ibi báyìí ni ọ ibi báyìí ni ọ ìlú báyìí ló ti wá ọmọ ìran nígbà tá a sódà ní wọn láwọn yẹn náà mọ̀ra o bóyá torí ìrísí ni ìgbà míì yẹn máa ń tara ìmúra ìmúra àwọn kọ́ńtì báyìí ni ìmúra kọ́ńtì ti báyìí ni ọ̀rẹ́ ti mọ àwọn agbẹ́ lọ àwọn kẹ́sìn bẹ̀ tó ṣe pé yàtọ̀ sí ìmúra lásán gan tí wọ́n bá ti rí yẹn báyìí àìsàn ìtòfì ọmọ ìtòfì àjọ àǹtà mùrùtáàlì àǹtà nàìjíríì àǹtà síìnì wọ́n ti máa sọ pé ọmọ bíi báyìí ni o. so abẹ́ ìmọ̀ wọ́n mọ ìran dáadáa. máa ta sanata samani àwòtí sẹ́yìn wọ̀ kọ̀m̀sì. wọ́n kú ní ìgbà tí ìjọ di ọdún kẹrìndínlẹ́ni ọgọ́ta tàbí ọdún kọkàndínlẹ́ni ọgọ́ta. wọ́n dájọ́ ànábi sallallahu alaihi wasallam kọ́ọ̀lá fi ìsàrọ̀ òfin àtàrí ìbàdàn. ànábi sallallahu alaihi wasallam ọsọ nípa àwọn ẹrú tí wọ́n kó ní ọjọ́ ogun Badr. ànábi sọ níjọ́ náà lọ́n pé. لو كان المطعم بن علي حيا سيكون مطعم مع عدي أما لو جاني في بلايين هو والد جبير ولن تبي جبير لين لو بابا بصوره nípa àwọn wọ̀nyí àwọn tá lọ́ba sọ fún mi pé dá wọn lẹ̀ tí wọ́n sílẹ̀ dá mi dá wọn tí wọ́n lẹ̀ fún mi anisọlọ ni màá ti jù wọn lẹ̀ fún imaamu Bukhari wọn gba hadith náà wa àwọn tó ń bá lérò pẹ̀lú èyí kò náà ni àwọn ọmọ àwọn ẹrú tí wọ́n ṣe kí wọ́n kó ní òògùn bá dèrò. anabi sallallahu alaihi wasallam oorun yìí wọn bíi nẹfsi ntọjẹra fi ọdà ni wọn máa ń pè bẹ́ẹ̀ ní èdè Lárúbáwá oorun yìí wọn bẹ́ẹ̀ lèmá lèmá wọn máa alẹ yìí mi náà ṣe nítorí ẹgbẹ tí wọn ní lára. tọ́ba bá mi sọ̀rọ̀ lórí àwọn pàǹtí ìdọ̀tí àwọn eré yìí. màá ṣe kí ni o màá gbọ́rọ̀ rẹ̀ nítorí tí ìbẹ̀ lára wọn. kama wasafa Allahu ta'ala al-mushrikina bin-najas bọ́lá ṣe ròyìn àwọn òfáàrù yẹn àwọn ẹlẹ́gbọ́n yẹn pé nàjà sùn ìtọ́lọ̀ ni ya ayyuhal ladhina amanu innamal mushrikuna najasun fala yaqrabu al-masjid al-haram masjid al-haram ba'da 'amihim hadha ọlọ́run dáadáa àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ yẹn ẹ̀gbin ni wọ́n wọn ò gbọdọ̀ súnmọ́ sálásí ẹlú wa tó jẹ́ ilé àbọ̀wọ̀ mọ́ lẹ́yìn ọ̀nà wọ̀nyí. ọ̀yìn ní kéètò máa yẹlẹ tán. tẹ ẹ bá ń páyà ẹ̀mí wọ́n fẹ́ yàtọ̀ náà ọba ìlẹ̀kẹ́ ló sì kíni tó ọ̀rọ̀ yìí lọ́rọ̀ ní ọ̀la nínú ọ̀la rẹ̀. wal muradu law talaba minni tarkuhum wa itlaquhum min al-asl bi ghayri fida kápọ́ bá tọrọ lọ́wọ́ mi wípé kí n tú wọn lẹ láì ní gba ìkànnì kankan dàpọ̀ àìkú dáàlì ìbá ti bẹ́ẹ̀ mo kà fa àtàn lahu àlàyédì kánẹtì lahu ìndà rasulillahi sallallahu alaihi wasallam anábì ní ìbá ti ṣe san fún lórí ìnáwó sí tó ti náwó sí wa ó sì náwó sálẹ̀ sọ́lọ́m tó ṣe dáadáa sí irú rẹ̀ bá jáde tó ṣe bí ọmọ mọ́kà lọ́ba ní ah, àwọn wọ̀nyí yọ̀ǹda wọn fún mi. ọ́ á ah, arákùnrin lọ́dọ̀ lọ́dọ̀ òjijì ọlọ́run sọlọ́lá àdìsẹ́là ó ní ọ̀dọ̀ lọ́dọ̀ ànẹ́bì sọlọ́lá àdìsẹ́là ní pé ó ti dá mi dáadáa síwájú ànẹ́bì rí i pé tó bá ń bẹ láyé ó yẹ kó tẹ̀lé tútù rẹ̀ nítorí dáadáa tó ṣe sínú ẹ̀sìn ọlọ́run láti pàṣẹ ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ló jẹ́ fún ànẹ́bì sallallahu alayhi wa bí so ọba ní ọdún sọlọ ti sọ nìyẹn wọdálíkà anáhu sọlá sọlá lámà rọjà mina kọ́ọ̀hìn dákọ̀lẹ̀ sọlọ lọ́wọ́ àlẹ́ sọlá bí jiwari alimọ́tàìn ìgbà tá ní sọlá sẹ́ni ní ìlú tọ́yìn agbègbè àdúgbò ọlọ́ọ̀bá mọ́tàìn wì ọmọ àdé yìí òun là nẹ́bí bá sàdúgbò papọ̀ gbègbè rẹ̀ ìlà maka sí ìlú maka fàyín alimọ́tàìn mọ́ àmọ́tàìn má àdé yìí amara awladahu al-arba falabisu as-silah wa qama kullu wahidin minhum inda rukn min al-ka'bati فبلغ ذلك قريشا فقالوا له أنت الرجل الذي لا تخفر ذمتك لا تخفر ذمتك إن تسألني فين gbẹ̀tẹ́ níbi dé tó fẹ́ wọ ìlú Mẹ́kà ó wá sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ alimọtẹyimu yìí ntẹ mọtẹyimu wa ṣe fún ẹni sọlọ tó jẹ ìjọ lójú gidi sani bíbí sọ̀rọ̀ gbólóhùn yìí òní pé mọtẹyimu ọba àyè yìí rọbì ọlọ ọba àyè wà bọ ọwọ apá ọmọ rẹ mẹtẹ mẹ́rẹ̀ẹ̀rin ọpa wọn láti kékun ọwọ sóògùn wọn wọ sóògùn kí oníkálukú wọn ti dúró ní gbogbo egun káàbà fún anabi sọlọ láti sọlọ wọn dúró gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ fọmọ ogun fún un gbàdélé dé ti gba àwọn ọkùnrin yìí tí wọ́n dé báyìí tí wọ́n rí wọn ni a ìrẹ́ mọ́tà ìmọ̀lò tẹ́lẹ̀ yìí ẹni tí èyí ò lè fa gàgà rẹ̀ yà lọ́jẹ́ a ó ṣe wọ́n ni o ó ṣe wọ́n ni o bẹ́ẹ̀ bá bá dẹ́rù ẹ̀rù yọ gba nǹkan mi o òyìnbó ṣe wọ́n ni wàkìlá ìnàlẹ́yẹ́dá láti kánàfìlà hó àdáhó àádọ́mú mìsáyé fi naqbi as-sahifa wọ́n ní ọwọ́ tó wà fún wọn àdéhìí ọmọ mọ́sáìmù yìí ó tún ju iṣẹ́ ẹni tó ti bọ́lọ́ fa ìwé àní bánabí ṣe tọ́lọ́ fa yàrá rà káwá ọwọ́ tó wà fún mọ́sáìmù tún ju bẹ́ẹ̀ lọ. sẹ́mi kí wọ́n tẹ́lẹ̀ máa nẹ́bí sọ́sọ́lá wọ́n tẹ́lẹ̀ máa nẹ́bí ọdún mẹ́ta àfi ń dá wà lálẹ́ pé àwọn ò ní tà àwọn onírà fáwọn ìṣẹ̀lẹ̀. àlìṣọ́ọ̀rù tán ti máa ń ìṣẹ̀lẹ̀ àwọn ò ní fi ọmọ níkíá rẹ̀ òun náà gbọ́dọ̀ fi ọmọ níkíá wọn. gbogbo téèyàn sáfi máa ń bá yẹn ṣe papọ̀ wọn gè. kọ́rọ̀ yẹn wá lè ta wọ́n wá kọ́ ní àkọsílẹ̀ wọ́n wá lọ lẹ̀ ògiri Káàbà wọ́n ti gbàgbé nǹkan yẹn ti di ọ̀wọ́ pátápátá nù ẹnìkan ọ̀gbọ́dọ̀ tó lọ síbẹ̀ ọ̀gbọ́dọ̀ lọ sísẹ́ yẹn lẹ́yìn ṣùgbọ́n ẹnìkan lọ́lọ́run lò ní sábàbí tọ́lọ ya ìwé yẹn tọ́ba sọ̀rọ̀ lórí pé ìní ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ nígbà wọn sì débẹ̀ náà wọ́n ní gbogbo nǹkan ti bẹ́ẹ̀ níwèé nìkan ti mu tàbí nǹkan ti jẹ lẹ́yìn orúkọ ọlọ́run bá tọ́wọ́ abẹ́ bí sníkà bá ọ̀hún mọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n forúkọ ọlọ́run bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ tẹ̀lé báyìí ta ni tàbí tó ti sẹ́yìn. tàbí tó ti sẹ́yìn ta ni àbí ta lẹ́ni tó ti sẹ́yìn nínú ọ níjọ náà lọ. torí ká má ti pè ní sọ̀hà àbàǹgbà yẹn àkọ́kọ́ wí bẹ́ẹ̀ ta lọ́kọ́ ta lẹ́ni tó ti sẹ́yìn. sẹ̀ǹpé tọ́ba jẹ́ pé ó jẹ́ tàbí jọ́dá lọ́hùn onígbà wò kò sí ìjẹ́ tàbí tó ń fi ọ ya ta ló ń lọ olẹ́bà àtúnṣẹ́lẹ̀ lórí níbẹ̀ nù síra tán ẹlọ́ka síra nàbí sọlá ìsọlá tẹlẹmọ tí wọn tẹlẹmọ nàbí sọlá ìsọlá ìsọrù tí wọn ti fani sọlá ẹlọ́ka níbẹ̀ ẹ̀rí ẹwà múlùkọ rẹ wà fún wa ní ọjọ́ mẹ́jọ yìí insha Allah ta'ala àbí bẹ́ẹ̀ kọ́ ni ọjà níta ṣe ni pé ẹ ẹ kótó oníjọ́ mẹ́jọ ìmọ̀ òde ti sira wọn ẹni tó bá ti rí kọ́tẹ́kítẹ̀ sórí. lórí ìdá lórí láyìn nìkan ní ọ̀tẹ̀ ẹ̀tẹ̀ ní ti wo déètì bó ti ṣáájú ara wọn déètì inṣàlá ọ̀tẹ̀ àlàyé sọ nọ́mbà tẹ́tẹ̀ ẹ̀tẹ̀ á wòye tẹ́tọ́ bá gbà á sì wòye ti ń ta àlè ṣe fún ọ̀dà ṣe ń ta béèrè ọ̀dà mo ti gbọ́ naam ètò tí wọn ṣe kọ láti fi gé kó lára àwọn ìdílé Quraish títí ìdílé àtẹgbà Muhammad sallallahu Alaihi wa sallam ìnira yẹn pọ̀ ìnira yẹn pọ̀ débi pé kò fẹ́ẹ̀ kò fẹ́ẹ̀ ti di jẹ mọ́ fáwọn kan kọjọ ewé kọjọ ìkógi àwọn yẹn jẹ lásìkò yẹn sẹ́ni àgbájú ní Islam ta wà yìí ọlá àwọn atọ́sájú wa ti jẹ àgídí nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí. وحين حصروهم في الشعر nígbà tó ti bá yìí tí wọ́n tẹ́lẹ̀ mọ́ àwọn ìdílé Hashim ní agbègbè wọn ládùúgbò wọn wọ́n máa ń lo shihab ládùúgbò wọn sì máa ń lo mọ́kè wọ́n bá sọ pé ahlu makata adirọ bi shihabiha ọmọ amaka lọ mọ́kè tó wà nílùú maka òun náà ló sì máa gbègbè rẹ̀ táwọn ẹlẹ́ sọ fún lélẹ́ ṣe kí ni o lọ́mọlé ẹ̀ lọ́mọlé ẹ̀ tú tọ́ wọ́n ká nílùú máa ta kọ́bùlà wákàtí Badiri ṣùgbọ́n afáàmọ́ fẹ́ wọ́n ti kú síwájú kọ́gun Badiri tó dé kàmá ọ̀rọ̀ wa kò kọ̀ọ̀rọ̀ ni wà fi hìdẹ̀lì nù nàlá anáhu yajuzu tarku akhadhi alfida nbẹ bẹ pé ọtọ pé yẹn lè má gba ìtanà bí nà asi lọ́wọ́ ẹrú wọ́n sàmá hàtìbíhì kéèyàn ti ṣe àmójúkò fún ní ṣàfà àti rajulin azim tá a bá rí ọkùnrin tó ní ìtumọ̀ lọ́dọ̀ wa tó wá wà á nàhu yukafahu al muhsinu wọ́n ní nǹkan náà káfírọ̀ tó wọ́n sì lè tẹ̀sán fẹ́ni tó ṣe kí ni o tọ́jẹ́ káfírì tọ́jẹ́ ẹni tọ́ba jẹ́ nílé kódà tọ́ba jẹ́ káfírì tọ́ bíbá ẹni tí a dùn sí hádà wa sallallahu wa sallam wa baraka ala nabiyina muhammad wa alayhi wa sallam wa sallam tẹ̀sán ìbéèrè o.